tí a bá ní tanra wa tí yẹn wà mawdu'i lórí dáwà sàlàfíà òun nìpínlẹ̀ rẹ̀ kí dáwà sàlàfíà o tọ́tọ̀ ń dáwà súnà tó ń dáwà sàlàfíà ẹni tó bá ní alùsúnà ló ń kún wọ́n ṣe sàlàfí ẹ̀kíyèsí ẹni tí ó bá lè jáde bọ́ ta kọ́lá àwọn bídí àgánmà pé alùsúnà yàtọ̀ sí ìgbẹ́ alùsúnà àwọn náà ni àmọ́ sàlàfí tó yàtọ̀ láàrin wọn ẹ̀ kí wá ní wọ́n tó lóúnjọ́ súnà ò ní mọ̀ yàtọ̀ àwọn gánmà so sálàfí òun náà ni ẹni tó ipò ń ṣe súnà rẹ̀ àmọ́ àgbóyè ta ní ń lò àgbóyè àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam ẹni tí ń ṣe súnà tí ń lò àgbóyè Hasan Banna kìí ṣe sálàfí ikhwani nínú ẹni tí ń ṣe súnà tí ń lò àgbóyè Sayyid Kutubu kìí ṣe sálàfí ikhwani ni Sururi Kutubi ẹni tó lóun ṣe súnà tí ń lọ àgbọ́yé kàndàláwì tẹ̀blígì ni òun náà nírùngbọ̀n yóò ní ṣòkòtò àwọn ìyàwó rẹ̀ ọlẹ̀ ha tó kìí ṣe sálàfí sálàfí lẹ́n tó ṣe pé ẹ lè rí ẹnìkan dákọ̀ póun lọ dá kalẹ̀ ìdàpọ̀ sí bàbá rọ̀ fi sálàfí kalẹ̀ nísìn àbí Sheikh Ahmed Jami sún lọ sálàfí kalẹ̀ aláìràn kan ṣẹpẹ́yìn ò bẹ́ẹ̀ ní sí kẹ́ sọ pé Ilyas Kandalawi kọ́lọ́ da kalẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ ẹ sọ pé Hasan Banna fún kọ́lọ́ da Ikhwani kalẹ̀ Ikhwanul Muslimun ẹ̀ tó bẹ́ẹ̀ bùlẹ̀ ṣe fẹ́ ṣe ẹ̀ tẹ̀lé lẹ́yìn mẹ́ta yìí ọlọ́run ọba ó ṣeun santu àwọn àṣírí yẹn jáde ni ẹ̀rí bàbá àgbàlagbà ọlọ́run bàbá yẹn láti bọ̀ tán rí bàbá ní Ikhwani ìgbà táwọn ń ṣe ní Madina gbàtórí pọ́ mẹ́mọ̀ di wàhálà òun yà ìtìyà ọkọ́ ń tàwọn ó ní àmọ́ àwọn bàbá yìí àwọn bẹ́ẹ̀bẹ́ kàtà tó ní àwọn bàbá wa tíráwò àti mo ti ẹ̀ sí sọ ẹ̀hùn kan tẹ́rì mo ni ah, ah, o ah, oh. <laughs> he said and I quote so n tí yóò fi mọ̀ pé àwọn ọlọ́run ọba ń yanjú ọ̀rọ̀ yìí kò tọ́bá wọn pàwọn bá fẹ́ di sálàfí kí wọ́n sọ ìgbàyẹn alé papọ̀ kan sọ kọ́lá onídìí kan sọ gan tọ́bá ti yí dáwà padà àti mọ̀ àti mọ̀ dáwà pé hàn hàn hàn dáwà sálàfí ni tànẹ́bì ni táwọn sọ̀hábà ni àmọ́ dáwà súnà yẹ́wọ̀n títí ìkọ̀wánilélẹ́yìí dáwà súnà títí kútùbílélẹ́yìí gbogbo ẹ̀ ládámà a mọ̀ pé hàn dágbẹ́rẹ́ náà ti yí padà alhamdulillah a kò ní ìdíkájọ tó báyìí fẹ́ a padà pàdé a pàdé so òun náà ni pé kí wọ́n wá fẹ́ mọ́ wá da irọ́ mọ́ àwọn èèyàn lójú kí wọ́n fẹ́ mọ́ sọ́ di òdodo ntí ò ní wọ́ nìyí òun ntí ò ní wọ́